lókà bàbá mi lókà láyé mi lókà ẹni kò ní láyà sọmọ bẹ́ẹ̀ni kò ní láyà sọmọ. ọmọ ọmọ ìlú wa yóò láti pèlè ẹ̀ka bẹ́ẹ̀ni kò ní láyà sọmọ. bàbá àgbà ìmọ̀ lójú ọba wọ́n láwọn ọmọ àwọn náà àwọn tó wọ ẹgbẹ̀rún méjì kó alájàgbàrá ẹgbẹ̀rún méjì ajáfàdáì ẹgbẹ̀rún méjì lágbó ni mínísítà náà ẹgbẹ̀rún méjì àwọn ẹrù ọlọ́run ẹ̀yìn ìyá ẹ̀ẹ́dájọ́ kẹ̀kọ́ wa alájọba tó wù ní òní ni wọ́n ń ṣàdúrà fọ́láyé tó kì lájàdì wọ́n ní kí n ṣàdúrà fún wọn dáadáa wọ́n á sọ̀ sí lọ́pàá Ha gbogbo ń dáadọ́ bọ́lá ní lórí lẹ́yìn rẹ̀ tí ò sí mẹ́ lónìí bá ti Àmínà. Bọ́lá ní ọlọ́run. Àmínà. Tó wọ́n ní owó àwọn ajẹ́lẹ́ sí rẹ̀ o. Àwọn ẹrú ọlọ́run rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ o. Lẹ́wọ̀n ní Jímà. Ilé gàgà fún ara mi mo ti mú owó tí máa fún àwọn àwọn àlùbáríkà yìí mo ti mú dání láti lé Bíbù rẹ̀ ààbò ojú omi ni a ti bù. Àmọ́ ń gbà mo lójú ọ̀nà. Ẹni ìjẹ́ ń pè ní níná ní máa ń sẹ́rí sí i. Ẹjẹ́ wọn á kà tó bá ti gbé jọba tí àgbé mọ̀ bí ìṣe ẹni èjì. da kadararru Aha, ọlọ́run pé ó pé o, owó tó ń ta ọmọ yìí, ààrẹ kúmọ̀ náà, àwọn ọmọ àgbàríkà yìí o, ọlọ́dá

ẹ̀kà sí yà láti jí ní yọ́mọ ẹgbẹ́ sí ẹ̀bà ní bíta. Ọdígbà twenty 20, 20, 80, 80. Kíkà tó bẹ̀rẹ̀ wọ́n ní ọdún pọ̀lú ìkàlọ̀ ẹ̀jọ́ fún ẹwà kàfíta kágbọ́ ìṣẹ́lẹ̀ lójú ọ̀pá àti ọ̀pá eight one three three three three seven nine seven nine four three four three six three six three let us do eight eight one three three seven nine four three six three obey. Nílé àti ẹyọ ni mo mọ̀ ìgbé ẹgbẹ́ ìdílé ìgbà nìyẹn. Mo ní bẹ̀rẹ̀ kúlẹ̀. Ìwọ́n wà bí bí seven nine four three six three kò sí. èyí tó wọ̀ wá. Wọ́n ti kàkàjá sí ilẹ̀, lẹ́yìn àtàlágbà lẹ́yìn sí iná ọ̀tọ̀, lẹ́yìn ọ̀dọ́ wa yìí, òbẹ́ ìjọba òbẹ́ ẹ̀. Ó gbélé yóò lè di ó pé, so àwọn olórí akadá sí ìjọba, akadá sọ̀rọ̀, ìjọba bí látọ̀rọ̀ ìjọba ìjọba ìjọba náà gbogbo ẹjí máa ń doló pípé ọlọ́run ọlọ́pàá lè rò náà. Àwọn oríṣẹ́ ìtàálẹ̀ yìí àwọn àfá àkú ìjọba wí. Àwọn àfá àkú ìbínà ìjọba wí. Nísìnyí, lẹ́tọ́ wá ń sọ ọ̀nà tẹ́ gbà rówó. Ókè, ìsìn lẹ́tọ́ wá ń sọ ọ̀nà tẹ́ gbà rówó. Àfẹ́kì bísẹ̀sì yẹn tó lẹ́bí owó ẹwà àtàbà ayé ní pé sí ìrù lọ́pa owó pẹ̀lú àhàhà á kọ́ ilẹ̀ ní túbá bẹ́bá fẹ́ ra ní ẹsẹ̀ lókẹ́ ní túbá kọ́rọ̀ nípa àbá bú ní yíò àmá inú ìdáná ń tò pẹ̀lú ní túbá àbátìbá ní pẹ̀lú ọ̀gbọ́n jẹ́ ọ̀gbàjúbá yìí àmá ẹwà tí wọ́n ti wá ní mọ́lẹ̀ wọ́n yọ ọba gbà ẹ̀yìn kẹ́ máa bí ìdí o ẹ̀kú tó dilẹ̀ ẹ̀kú tó dilẹ̀ ìgbọ́rọ̀ ẹ̀yìn ẹ̀yìn àbúrò nìkan ẹ̀kú Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yà ni wọ́n ti ló tàbí ọmọ ti lọ, ìwà ká ti lọ lẹ́ẹ̀kan. Ìyàwó ẹ̀lọ́ bá lọ bí àwọn alájẹ́ ìyàwó ti yí kò dé máa lẹ̀ báwọn ìyàwó ti ìyàwó náà tó ìyàwó kẹrẹ làwọn ti àbájú tí ìyàwó tí mú ìyàwó yìí ẹ̀yọ́ kan lọ́jọ́ máa bẹ́ẹ̀ wọn yóò ti yóò ti wọ́n ní o ìyàwó tó ń bára rẹ̀ ti ti ìyàwó tó ń bára rẹ̀ ti ti lọ́dún méjèèjì ọwọ́ àtẹ̀ ọwọ́ àtẹ̀ tẹ̀lé àmì àtàjà nínú àmì wọn tó lójọ ẹ̀ẹ́ èyí ló fẹ́ Ilé ẹ̀kọ́ ọjọ́ ọjọ́ tó bá ní àmẹ́ ẹ̀rí ẹ̀fẹ́ ṣe àwọn tó ń gbé ìyọ̀rọ̀ gbogbo àwọn àǹtọ́wọ̀ láàrin ẹ̀rọ níjọ sunday kí n kọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà lọ. àwọn tí ń pa ìjọ sí báyìí gbogbo ẹ̀yìn àtọ́ọ̀rọ̀ gbogbo ẹ̀yìn àtọ́ọ̀rọ̀ abẹ́rẹ́ ní abẹ́rẹ́ ní ẹ̀sùn wa káàdì ọ̀sán tó yìí ẹ̀sùn wa kó àjọ ọ̀sán tó yìí níjọ mẹ́jọ òní láàrú ní mẹ́sàn Àlẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni, ìṣàlá. Ìjọba ìṣòro yìí sáré ojú mẹ́sàn-án. Afẹ́ tó ń fi ọlọ́run, àtọ́fẹ́ fi ọlọ́run borí. Bí ìbáṣepọ̀ pé àwọn tí ń bẹ ní lórí ìbòmí òye ti bẹ ní òkè òkun. Ẹ bá ti wà ní Nàìjíríà, afẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ ni o. Afẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ ni o. Ẹ gbọ́ yé. yìí lá, ó yà ju tá a fẹ́ dúró lọ. Àpẹẹsẹ̀ náà fún yìí. A sì fẹ́ yàgbà aláàbọ̀ ká fún yìí. A sì fẹ́ dùn náà gbẹ̀rẹ̀ rẹ̀. Kò ní lọ. Ìdáàbòbí náà ní ìlú wa náà ẹ̀dá ìlú ọlọ́ọ̀ta wa. Ẹ má tún yẹ ojú lòdì wa. Ẹ̀sìn ìlú ọlọ́ọ̀tẹ̀ wa. Tó lẹ́nu ti dẹ́ka ẹ̀kẹ́ ìlú ẹ̀ńtàjà ẹ̀gbọ́ lókù. Ìjọ mẹ́jọ nìyí láàyè náà dàgbẹ́ ru ọ̀dọ̀ ìlúgbé ọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìgbà káyé àkáńtọ̀ ọlọ́sìn ọ̀rọ̀ ẹ̀ka ọ̀rọ̀ ìjọba ibi tí a ti gbọ́ tí àwọn bá ti wáyà ní kí n tó tó wá sọ̀la. Ọ̀rọ̀ ìgbìmọ̀ náà yìí wọ́n náà ṣe é بسم الله الرحمن الرحيم وإن أحد من المشركين استجارك فأجله حتى يسمع كلام الله ثم أبلغه ما منعه ذلك بأنهم قوم لا يعلمون Nínú àwọn ọ̀nà táàbù mọ̀ pé kò sí ẹ̀sìn ní ṣáájú wípé ìlànà òjò wa yìí tọ́jà tó ní yóò dà ìlọ. Kò lè ní kí wọ́n láyé láyé ọ̀kan nínú àwọn táàbù mọ̀ tó fẹ́ ẹgbẹ́ kọ̀yẹ́kọ́ sẹ́sì ilé ìmọ̀ ìlú ìlú àwọn ọ̀bá yìí bẹ́nu rẹ̀ lọ lẹ́sìn ìsìláàmù ti tó pé sí ó ti pé bá gbé ọ̀rọ̀ yìí lè ríbe nípa bọ́ọ̀ ti ti ẹ mà kó yẹ ẹ̀dá kan òní tó ní ìwéré ìwé ìdáwó ti wá tó tó wá lè jẹ́ pé ẹ̀dá kan yóò máa sọ lórí àfẹ́tò ìwá náà ẹ wo pọ̀ وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه ما منه ذلك لأنه قوم لا يعلمون ẹ̀dá gbọ́dọ̀ lé sí bá ti gbáyẹ̀ nílẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ lè máa lè dáa pé ọ̀rọ̀ bí àmì ọ̀rọ̀ mo fẹ́ sọ nípa àwọn ìjọba wáyé tí a sọ díẹ̀ ń bẹ lánàá mo kàn fẹ́ sọ̀rọ̀ kan bíbélé ìfikún tàgà ẹ̀rọ mi jíjẹ dákú. bákan náà bàbá wa àgbà ìmọ̀ ló léwọ̀n ojú òwò lánàá. mo ti rí nípa ìwọ ní ìsìn tó fi gbèta mo fi ọdún ní ilé ẹ̀yìn ìbúra lónìí mo mú tẹ́ẹ̀sì lọ́wọ́ pé kí n wá kí n wá gbọ́ méjèèjì wọn kí n gbèsè wọn òun ìbá ní báyìí ni mo ní wà ní ìgbò mo ní mọ́jì ní gbòkó ìwọ fi náà bílà yìí náà má ti bẹ́ẹ̀ bílà yìí wà ní òwúrọ̀ àwọn ọmọ máa ń lọ́rọ̀ àwọn oúnjẹ inú ẹ̀ yóò. kí o sì bá sọ̀rọ̀ kí o pé ah, olùkọ́ fẹ́ pa ọkọ̀ náà yẹ mo sì mọ̀ ní pé wọn ò gbọ́ lẹ́sìn tá a ti bẹ̀rẹ̀ tẹ̀síì padà sí lọ́kọ̀ọ́ yẹn pé òlàwọ́ bẹ̀rẹ̀ lábí wọ̀. Àjọ wọn bẹ̀rẹ̀ náà ni. Yẹ̀bi ayé. Ẹ má jẹun tàbí náà nígbà ọ̀dọ́ náà. Akẹ́rọ máa fún ọgbà. Àmọ́ ọ̀rọ̀ di wọ́n tà fún wa táàmù bọ́rọ̀ ọlọ́ọ̀ba ọba ti wá yìí ọba ìsìláàmù ìrẹsì. Arákùnrin arákùnrin náà kúrò ìsìláàmù kọ́ ọ́ lè kó kó yàrá rẹ̀. Èyí ìfẹ́ àdìlọ́wọ́ pàdé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba yìí ìgbọ́ وإن أحد من المشركين ẹnikẹ́ni tó yọ jẹ́ ìbá àjára alẹ́ ìbá àjára nínú wọ́n ní àádú bàbẹ̀rẹ̀ wọ́n ní àádú bàbẹ̀rẹ̀ wọ́n ní àádú bàbẹ̀rẹ̀ wọ́n ní àádú bàbẹ̀rẹ̀ Ẹni jẹ́ tó jẹ́ nínú àwọn onílé kí náà. Nínú àwọn tí bá ń bẹ̀rọ. Ìsàjá ọ̀ká. Bọ́lọ́wọ́ tí mo fẹ́ bọ́ pé mo fẹ́ sí pẹ̀lú rẹ̀ ìwà náàbì. Bá àdírí hù. Jọmọ́ pé ìta yẹ̀tùmá àgbàlá màmọ́. Ó lè bá àdámbà ní àdúgbò gbọ́rọ̀ náà ìjọ ẹ̀kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì ń darọ́ wà ní ẹ̀rọ ìlú ìfẹ̀dára tàpá sí àràdún rẹ̀ lòdù dé ìfẹ̀dára tàpá dìrì lórí à babaláwo lè wọ olùwà ọ̀fẹ́ máa ń yá ìgbòho ní ẹ̀rọ rẹ̀ ìlú ìdára wọ ọ̀fẹ́ ìlú ẹ̀rọ rẹ̀ àtàrà ìgbìmọ̀ àtàdá àbàlá níbi tí ìgbìmọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ní gbogbo ẹ̀dá ló lágbára sí ìyẹn gbà fọ́rọ̀ ìlò ọba Àjíjẹ́ ẹ̀rọ tẹ́lẹ̀ kan gbà fọ́rọ̀ ìlò. Wa law sha'a rabbuka la'amana man fil ardi kulluhum jami'an. Afa anta tudrihun nasa. حتى يكونوا مؤمنين قدم قدم gbogbo àwọn àwọn kan tí ọ̀rọ̀ kéré ìwé tí wọ́n jẹ́ pé ìwé lókùn jẹ́ ara ti ayé tó lè dùn wọ́n yẹ́rẹ̀ ní yóò fàájíríhù fàájíríhù yọ́rọ̀ olùsàláyì àtà yẹsìnà àkàlà màwọ́ tí ó fi máa gbọ́rọ̀ ọlọ́run tí bá ń gbọ́rọ̀ ọlọ́run èmi ọlọ́run ní ti gọ́gbà láà àwọn tí mẹ́lú ìlàámù lẹ́yìn tó ń yọ ọ́pọ̀ ìbẹ̀ yìí Adébí ní ọjọ́ ìpàdé. báṣì ìrúwà náà ìdáfẹ́ ẹ máa pè èèyàn tẹ́sì ni ẹ má ti yẹ kó jẹ sí ìwé ẹlẹ́yà yìí kó káàkiri ó o ẹ̀rọ ẹgbẹ́ tó lé àwọn ẹgbẹ́ ọmọ ni ó ti ń sáàdọ̀ ṣàlàyé ìgbé bàbá lọ́pọ̀ àwọn fún ẹni pọ̀ jù ẹ̀yìn tó kàwọn fún ni pé àwọn ṣe ní pé ìdí tẹ̀ ń pé dáwọn ọjọ́ ti jẹ́ fún yìí àwọn tí wọ́n ṣe wọ́n bá yìí. ẹjọ́ máa fún èyí wẹ̀ náà à lẹ́yìn ìdájọ́ wọn ní pé òwe ní ẹ̀rẹ́ àwọn ẹgbẹ́ mi ilẹ̀ wa máa máa ẹlẹ́gbẹ̀ rẹ̀ nílẹ̀ yìí. ẹlẹ́gbẹ̀ lọ. àwọn ọmọdé ẹgbẹ̀ nílẹ̀ yìí lọ́wọ́ láti máa yìí. àwọn ẹ̀ tí kẹrọ wọn ga lọ́dọ̀ sọ́wọ́ báyìí. ó ganu ni o. ó ganu. ìgbàlú yìí wọ́n yìí. ààrẹ fún ọ̀la. Àwọn ọ̀dọ́ gbanú sí ìdúró yìí, àwọn ọ̀dọ́ gbanú sí bọ́mọ̀ ẹ̀rọ àlejò ọmọ ilé ìwé Àwọn ọmọ ti ṣòro. Àníyàn rẹ̀ máa pọ̀ ní títí gbàgbàgbà ní láì jẹ́ wà. Yóò dẹ̀ kù jẹ́ jẹ́ wà ní gẹ́gẹ́ bòrò pẹ̀lú ẹ̀bòrò. Wà náà jẹ́. Yóò máa gbé ọ̀làmà ní ipò. Ha! Ẹ̀rọ mẹ́ta ọmọ iṣẹ́ ẹ̀. Ah! Ẹ̀rẹ̀lẹ̀ àwọn ìyàkúrà tó bá ìdánilẹ́ jẹ́ ìjọ ní ìyẹn náà, àwọn agbára ilé ẹ̀rọ Gbogbo ìpínlẹ̀ ló bẹ̀rẹ̀ lórí náà, kẹ́lẹ̀ lọ́pọ̀ tó ní bí ẹdún gbélé náà lẹ́lẹ́ sí. Ó bẹ̀rẹ̀ lọ sí ọ̀nà ẹ̀dùn ní láì. Ẹ̀dùn ní láì, ẹwà ní ọjọ́ ẹ̀fẹ́ ìtọ́fẹ́ mọ̀. Ẹ̀yìn jẹ́ bí kí wọ́n torí kí wọ́n ló bá máa rí kó jẹ bí àgùntàn wọ́n pe àwọn tí wọ́n ti tú náà wọ̀n yìí lẹ́nu gbogbo ẹ̀yọ́ bẹ̀. àwọn tọ́jọ́ tó dé ẹ̀hà ń bẹ ẹ̀hà àwọn tí wọ́n sọ pé ń pè ẹ̀rọ pé gbogbo nǹkan fún ilé ìlànà ẹ̀rọ ìlànà. àwọn tí wọ́n sọ fún pé oúnjẹ olóògùn ọdún tó dẹ̀ ẹ̀jẹ̀ wọn wọ́n kó ipò lẹ́yìn wọn hàn ó sọ ẹ̀yìn fún ẹyọ. mo lọ mọ́tò mo ní mára bùrú mhm. wọn. Wọ́n rán àlàdé nígbò wọn nígbò ẹ̀rọ ló tẹ́bù bẹ́ẹ̀. Nígbò ló jẹ́ ìyáǹgbà ní ilé yàtọ̀. Ilé ìjẹ́ lẹ́bí ìlú èdè ní kàdá òní. Àkọ́bọ́kúnmọ́lá, àwọn ìlú ìlú ọ̀dá ìlú ìlú Ìbàdàn. Ẹ̀rọ àbá àbò ti gbọ́. Àwọn apá àti àwọn àbá àwọn àwọn yóò dìbàdẹ̀ wà náà tọ́ ni yóò dìbàdẹ̀. Wọ́n tó wáyé tó bá fẹ́ máa rẹ̀ tó, láàrín òní ní tó kọ́ wájú máa ń dájú. Ọlá òtọ́ ni. Ọlá òtọ́ ni. Òtọ́ ni. Òtọ́ ni. Òtọ́ ni. Òtọ́ ni. Òtọ́ Ààrùn. Tàbí jọ máa kú apáyébájúwọ́ máa kú ní ẹyẹ ọ̀sọ̀ra wọn. Abájúwọ́ yẹn lọ́rọ̀ sí lókè ìdí. Abájúwọ́ yẹn lọ́rọ̀ lápá ìdí. Nígbà tí ó gbèsè. Nígbà láwọn ẹ̀yẹ́ mà. Ilé ìwé láwọn ẹ̀yẹ́ mà. Gbogbo bẹ́ẹ̀ Yorùbá pé ìjọ kí ọkùnrin náà fi jọ́pẹ́, àhá, bí ilé ó kí kíkẹ́ lẹ́gbẹ̀ẹ́ kò dàrù yẹn ó kò lọ́dà. Kílẹ̀ tó mọ́lẹ̀, kílẹ̀ ní ìjọba lẹ́yẹ̀ máa, ọpẹ́ ọpẹ́, gbogbo ọmọ tí ọ̀dọ̀ níta ní ìsìn yẹn wọ́n ti wọ́n jáde lọ sí àwọn àfọ́ wọn lọ. Ilé wa lára. Àkàrà mọ̀ fún wa. Mo máa ní mọ́ mọ́tò sí ni. Yàrá ní ẹgbẹ̀rẹ̀ aláwọ̀sán lọ́la pé sọ́mà pé wọ́n tí pé àdíjẹ́ ẹgbẹ́ jọmọ́ ìlàjòrò lẹ́nàdà ìgbà àjẹ̀rọ mọ́tò kàfẹ́ràn bọ̀dá bí wá ní àrùn àbẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ́ ni ìlẹ́yìn ìrànlọ́dà wọn kí Ìjọba ìlú ti gbogbo ti yóò rẹ̀ àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ ni yóò rẹ̀. Wọ́n ti ní ọ̀rọ̀ kàtàkà ń gbà yìí yóò. Wọ́n ti mọ́ ẹ̀rọ. Wọ́n náà wọ́n ti abájọ ìwọ náà dára ní èmi bẹ́ẹ̀ màlúùdì bẹ́ẹ̀ mọ̀tàdì bẹ́ẹ̀ àkàlùmọ̀lẹ́bí mọ̀tẹ́bẹ̀ mọ̀tẹ́bẹ̀ alábàjọ́lájàgbà mọ̀tẹ́bẹ̀ alábàjọ́lájàgbà mọ̀tẹ́bẹ̀ mọ̀tẹ́bẹ̀ mọ̀tẹ́bẹ̀ Aláàrẹ̀ ìyẹ́kọ́ àríkọ̀ ọ̀nà ọ̀rọ̀. Ìyẹ́kọ̀ ẹ̀rá nù. Nígbà tí wọ́n ti gẹ́gẹ́ wọ́n bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀. Ìjọba àwọn ìkọjá lé lórí lórí. Ìjọba lè balẹ̀ lọ́mọ́lọ́mọ́. Èrò lè yí wọ́n ní nǹkan ọdún. Ẹ̀yin ọmọ tó eléyìí. Ẹ̀yin ọmọ tó eléyìí. Ọmọdé náà òun yọ sọ́kùnrin mi. Amina. Ọmọdé náà ìtọ́ ìyíṣà ilẹ̀ mi. Amina. Amina. Ẹ Ẹgbẹ́ ọmọ òṣèlú ni. Nígbà máa ń dìde mo ní ẹgbẹ́ máa ń gbẹ́kìrí ìlọ́nu ilé orí ẹgbẹ́ ìgbé lọ́nu ìdíje ní àbá. Iṣẹ́ ẹ̀tọ́ lò. Ẹlẹ́gbẹ́ lọ́nu ilé. Wọ́n ti àbẹ́ ìṣẹ́gbẹ́sẹ̀ wọ́n dàjà àwọn oúnjẹ náà sí. Wọ́n á dẹ̀rẹ́ láti mọ́ bá dẹ̀rẹ́ láti. Bí wọ́n á bẹ̀rẹ̀ bá ń Ah, ara ilé kámẹ́rà yìí, ẹgbẹ́ kámẹ́rà rẹ̀ ẹ̀lẹ́ yìí, ah, lọ́pàá ní náà ń gbó lọ́nà lé ní ọ́dá jọ, àmọ́ tó ní ọ́dá jọ, àmọ́ tó ní ọ́dá jọ, ìmọ̀lẹ́ lè dájọ́, èyí mẹ́lẹ̀, èyí mẹ́lẹ̀, ẹ̀yìn bó ṣe oṣù ọjà nìkan ọkọ̀ ọjà sí nìkan ọkọ̀ ọjà ọ̀rẹ́ ìwọ̀ ọ̀rẹ́ àìsí Bọ́lá orí ni o. Ẹ̀rọ omi á omi á omi tó lọ dáná. Ọ̀rọ̀ tí wọ́n ní. Sẹ́yìn àgbélé nù ọ̀rẹ́ ọ̀gbákan náà wọ́n tẹ̀ ń tẹ̀lọ. Ẹ̀rọ ọ̀gbákan ló tẹ̀lá. Àgbélé ọ̀gbá ọ̀rẹ́ bá yẹ́rẹ̀ wọ̀nyí. Ó mọ̀ pẹ̀lú ayọ̀. Bá a ṣe ń dàrọ̀ ọlọ́yìn, tàbá tẹ́lọ̀ bá fi sí pọ̀ àgbẹ̀ ló ti ń bẹ́ bí ẹ̀wà àmà ìsàlẹ̀ sí àwọn ọ̀nàmà ní kí ó gbé jẹ́ àdáyẹ̀ bá wọ́n tẹ́ òkè wọn náà ni wọ́n jẹ́ bàbá tó tẹ́ ní àbá wa tó tẹ́ bàbá àmà Ìgbà ìrẹ́lẹ́lẹ̀, ìjọba jẹ́ náà táàmù náà fi kí kó bára wọn jẹ́ ní àwọn máa wá tó ní ìdìkan. Ọ̀rọ̀ báyìí lọ́wọ́. Gbogbo ìrẹ́lẹ́lẹ́ ẹ̀rọ ti bọ́ọ̀ láì wọ́n tó lẹ́lẹ̀ pé òun ìbúlẹ̀ ẹ̀rọ ìrọ̀lẹ́ mi. Gbogbo kàdàwà kàdàwà fọ́tà nígbà náà. Ìjọba tó náà àwọn náà ti lọ́wọ́ lẹ̀ lọ́wọ́ àlọ́ ìjọba tó náà máa ń gbà ọkọ̀ ìjọba ọjọ́ àtúmọ̀. Sàárè òru kò ní ní ọ̀rẹ́ náà wọ̀ ẹ̀gbọ́n ló lọ́ bàbá náà. Wọ́n á ní wọ́n á ní rẹ̀ nígbà lẹ́ẹ̀kan náà òṣìṣẹ́ pàtàkì pé àà ní ibi báyìí kọjá ibi báyìí àmọ́nù tó jáde lọ́dọ̀ wà sí jẹ́ o èrò sí jẹ́mẹ̀ ó lé lẹ́tà ló mẹ́ta o. ìgbòlá ní ṣẹ́gun lẹ́gbàá ẹgbẹ́ ìyára bẹ̀rẹ̀ ìgbà mọ́gbọ́n alówà lẹ́yìn àná wọ́n ní ọ̀gbẹ́ jẹ́ bàbá ní àjọba ní ẹ̀lọ́mọ wa àmàlù àti ọtún nìkan bí òkú wá ń tún lajú bímà ìwọ́n gbàgbà àdàlù gbàgbé tẹ̀wọ̀n gbogbo ayé lẹ́sìn àwọn àlọ́ òfin tí wọ́n náà lè tàbí látẹ̀ ìjọba òkú wá rú bàbá ní ìdìbò ìdìbò sọ̀rọ̀ ní láì ní ó ti sáà tó bá wa bàbá ní ìlú ibi ẹ̀sùn ìjìnlẹ̀ mọ̀ wáyé máa tẹ́ ẹ̀sùn nítọ̀ tí wọ́n fi tí wọ́n ní owó pẹ̀lú ah, ìjọba ní èyí wà ní wọ̀ pẹ̀lú wọ̀ òun

ẹ̀sìn ní tẹ́lẹ̀ wọ́n tẹ̀ lóde. Bàbá wa kò sí pé ọmọ ìgbè ti wo ní. Ẹgbẹ́ tàbí ẹ̀fọ́ ní ọlọ́run tàbí bàbá tó mọ ojú ìlú wa ti wà síbẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn ènìyàn agbára kí gbé ìyàwó ẹ̀yà ń yá. Torí ọjọ́ tàbí ẹni tàbí ẹ̀yà tẹ̀lé ọ̀rọ̀ ọ̀pá tí ó ní àbí àdàkọ̀ ìsì. Ẹ̀rọ náà yóò kú nígbàdàn tí wọ́n ní èkó yẹ kó lọ́dọ̀ wọn ní lò lọ. Àrùkọ ìyá wọn ní yóò sọ bí ẹ̀rọ náà kò ní ẹ̀rọ kẹta. Àmá ń jà lọ́wọ́ tà máa ń sára tẹ̀lé ìgbàwọ̀ ẹ̀rọ dáadáa wọ́n ni máa wá àsìkò yẹ kọ́ ọgbà jùlọ ẹ̀fún àgbà yìí ó ti lọ́pọ̀ tó ti kọ́ ọgbà jùlọ ẹ̀fún àgbà yìí ó ti lọ́pọ̀ tó ti kọ́ ọgbà jùlọ ẹ̀fún àgbà yìí ó ń sọ ẹ̀fọ́ ọmọ ilé màlẹ́kà ni wá ń ti wá sí ẹ̀. Èèyàn tí wọ́n á tàwa àtọ́ba náà ìgbà tí bàbá pé à àdáhùn báyìí àmọ́ wọ́n nílò màlẹ́kà wá ó ní ìṣòro ẹ̀dà ìgbà ẹ̀. Màlẹ́kà sọ̀rọ̀ àjànú lọ́fẹ́ gba ìjọfẹ́ ìdílé gba ìdílé. Màlẹ́kà ń tò sọ ọ̀rọ̀ ìlú tó mẹ́lẹ́kà wà kéwú ẹ̀. Àlọ́fẹ́ kéwú ẹ̀ àwọn omi yóò lò bíi. Nílò àwọn omi yẹn kò ní pa ọ́n yẹn, màlẹ́kà wà kéwú láì láì. Lọ́pàá wọ́n jọ wà bá. Ó ti ẹ̀ bẹ̀. Ó dáhà pé àìmọye àjànú náà ló wá kéwú. Wọ́n kéwọ́ ọlọ́run. Tẹ́lẹ̀ wọ́n ti gbà, ọ̀pá ọlọ́run, ọ̀pá fún, àyẹ̀wò ti tọ́ sí lórí sàmọ́ ní pẹ̀lú ẹ̀. Wọ́n lè pọ̀ jẹ́ lọ. Bàbá tó ń bá náà rẹ̀ láti ṣẹlẹ̀ ìjọ, ó lọ fi máa dá àwọn ìjọba ìjọba Àtọ́lọ́run dáadáa báyìí, ọlọ́run tó lè fọ́lá tó dáadáa báyìí. Àjànú, ẹ̀fẹ́ máa dá àjàdá àjọ́un. Ẹ àbúkẹ̀ẹ́gbẹ́ máa dá àjànú fẹ́ gbàgbàgbà dá àkùkì dàkùkì. Bí wọ́n àwọn aláìsàn máa ń jẹ́ àgbàjára àgbàjára máa ń gbọ́nà wọn lábáyé, ẹgbẹ́ wọn bí gbọ́nà wọn lábáyé, wọn lábáyé àjàjá bí máa ń jáde. Ìlọ́sí àwọn àṣìkò pọ̀ tẹ̀tẹ̀ pọ̀ pọ̀ tẹ̀ àti àwọn agbára yíyà náà lọ́wọ́ ìgbàlá wọn wọ́n máa ń fún ẹ ní ọ̀rọ̀ yìí àjàrú náà ni tó eh, ayà ìlara adéròlé pé kí ẹni jẹ́ inú ọ̀bẹ̀ bọ́ bá wá báwà láti pé ò fẹ́ bọ́ ọdún ò fẹ́ máa gbọ́ ọlọ́run jọ máa gbé pẹ̀lú rẹ lẹ́yìn ẹgbọ́ Fọ́nmà abúlé bí wò máa mánà ooo. Ẹwà kú ní ìtọ́lá tó pé ẹ má ta ń pẹ́, ẹ má ti nira kàn án, títí tí ìwà bí àyè rẹ̀ bájà. Ẹgbẹ́ wà dáhùn á, ìrẹ́lá ti lọ, pé pàtàkì pé ẹlẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tó kọ́ wa sí yìí, tí àjọ wá ń ṣe túnà, tòkẹ́ olùkọ́ ẹ̀ níbò àwọn sọ́lá sọ́lá bì àwọn sọ́lá sọ́lá bì àwọn sọ́lá sọ́lá sọ́lá bì. Ìjọba ìlú ìjọba àti èyí ìjọba àti èyí ìjọba èyí ìjọba sẹ́nu ń pọ̀ náà. Tó bẹ́ẹ̀ ń tọ́jú ẹlò sísẹ́mù ìjọ yíò ẹ̀rọ ní ìlú yóò. Àwọn ọ̀rọ̀ yóò. Irú bẹ́ẹ̀ mà nílànà ti yí ẹ̀, mùsùlùmí ọ̀hán ṣe ẹ̀dà ní ìlú yóò ó lè máa ń lọ́wọ́ tẹ́ bá lọ bẹ́ẹ̀ ìjọba ló ní pé àdámsílá àdámsílá ó dá bá ní àbáwọ̀ báyìí lọ sí olúwa o wọ́n lọ wọ́n tàwọn ilé o ìfẹ́ ìlú rẹ̀ jọ ní pé ọ̀ ọ̀ mo tàbí wá lọ kò jì lọ ibi báyìí máa já ibi báyìí ẹ̀yìn ẹ̀ sì dára o ìfẹ́ ìlú kò yẹ o bẹ́ẹ̀ sọ pé ìjẹta ìsìláàmù dájọ́ ń sìn ìkọ́lẹ̀ yìí náà sí o èyí náà tún ní mọ́tẹ̀mú ní lọ́tọ̀ àbà kí ló dé ẹ̀ mọ́tẹ̀mú ìsìláàmù lọ́mọ̀tẹ̀mú ìsìláàmù èyí àwọn ṣe tí bàbá ń dá lábára tọ̀tọ̀ tó ní ẹ̀nà ẹ̀jẹ̀ wọn ṣe yí náà ìjẹ̀ ní rí ẹ̀yí sí pé mo dà ní lọ ẹ̀jẹ̀ náà ní ẹ̀yí náà sí pé ẹ̀jẹ̀ àjàwọ́ náà lọ máa máa ń jẹ́ ìmọ̀ wúrà ẹ̀jẹ̀ náà bá wọn ṣe tọ̀lọ́mà yìí láàárọ̀ ẹ̀jọ̀ wọn ṣe lọ́sàn ẹ̀jọ̀ wọn ṣe ẹ ti máa fi àwọn ìyàwó àkókò làwọn àti máa pẹ̀lú àwọn àìyá àwọn àgbà. Bàbá yóò dé. Sọ̀rọ̀ ẹ̀ yí ọdún márùn-ún tí wọ́n ti lòlù múra fún wa lò. Tó dáná gbàgbé gbàgbé gbàgbé yẹn ọlọ́run náà yìí. Ọgbọ́. Ìmọ̀ àgbọ́nà ń kí lọ́tẹ̀ lóru ìmọ̀ àti dáwà ìlọ́ra yìí. Wá wá o, wá wá o, èmi ò ní rí ilé yìí pé ìlú mi lọ́ta yìí jẹ lọ. Ó náà wà sọ́ra wọ̀ wọ́n ti rẹ̀ sùn lọ́dà ní ìlọ tó kéré nígbà tí wọ́n rẹ̀ ní lọ́dà mọ́ra yìí èèyàn bá yẹn lórí pé wọ́n yẹ̀ ń jó ẹgbẹ́ òsì nǹkan bí lọ́ lórí ẹgbẹ́ òsì lọ ọlọ́run dá ọ̀rọ̀ ìjọba ìjọba ذلك بأنهم قوم لا يعلمون ذلك بأنهم هم لا يعلمون ó ti bẹ̀rẹ̀ mà ẹ̀gbọ́n kan wọ́n ò mà ó ti bẹ̀rẹ̀ mà ìlú ka ìwé nígbà tí wà bá yíyá àti wà fún àdájọ́ òbí lọ́sẹ̀ tẹ́lẹ̀ àtẹ̀yìn àtàwà ọlọ́pàá ló wà wọ̀. ọ̀rọ̀ ìjọba ẹ̀jọba wa látò mẹ́rọ́ta kí bàbá wa tí ó kú abẹ́rẹ́ òfin yé Amina. Gbogbo ìlú Nàìjíríà àwọ́pọ̀ ìlú Yàtà. A lè sọ gbangba-gbangba ní pé àwa Mùsùlùmí lájú bàbá ti ní olúkú Yàtà. Lọ́la lè lọ. Òótọ́. Òótọ́. Ilé òbí ìjọba sí àgbà wípé àwọn ẹlẹ́sìn ní ìsọ pé gbogbo ẹlẹ́sìn àwọn ẹ̀ẹ̀gbọ́dọ̀ ìbò fún Tinubu wọ́n lè tẹ̀lé wọn tó lọ. Wọ́n tẹ̀lé o. Wọ́n lè tẹ̀lé bẹ́ẹ̀. Ó fi ajẹ́ o ẹgbòdá yọ àmì ọgbà àdéhùn tẹ lábùsù èyí tẹ ẹ̀rọ àdéhùn òṣìṣẹ́fà lápẹẹrẹ pé ó lè fi jẹ́bẹ̀ ìgbé àwọn àti ìlú ẹ̀yà àdéhùn yìí àwọn akẹ́lẹ́ ìbàdàn bí ní ẹ̀rẹ́ tẹ̀sí bí kí à ń bẹnu gbogbo àrùsù nàìjíríà kọ̀ àwọn nàìjíríà àwọn àrùsù nàìjíríà àgbẹnu wọn sọ ìgbé àìrí yìí a sì mẹ́rí o torí ọ̀la o a lè rí o a sì mẹ́rí o nítorí ọ̀la o ẹ̀ẹ́dùn láàrin ẹ̀ẹ́dùn láàrin o àrínà ní tẹ́sùn ọlára sí aláìwádò yìí àti Òkú ọ̀dà ọkùn ní mo pa lóye lánàá. Olẹ́nu ní jẹ́ àdàbí. Yẹ́nà pé àwọn ọ̀rọ̀ àbínú yé ẹ̀fún wá ọ̀dọ̀ ẹ̀fára mọ́ta máa bẹ́yìn kan sọ̀tá. Ṣé bá jẹ́ kí sẹ́yìn tọ́lọ̀ ń pẹ̀lú ìbò yẹn? Àbí? Àwọn àti ìsìláàmù tọ́lọ̀ ń pẹ̀lú àbò yẹn. Ẹgbẹ́ àti àmì ìwọ̀ yọ̀sẹ̀ àbínú tó rọ́ọ̀sẹ̀ aláàbìyọ̀sẹ̀ gbogbo ẹ̀gbẹ́ àti إنه عدله أفضل الله لأننا قد نجد الإمام الصمد وعنده ọdúnwẹ́sọ̀ ìwọ̀n ẹ̀rí o ẹ̀rí ìlú ní ọdúnwẹ́sọ̀ ìwọ̀n ọdún rẹ̀ tí bàbá ti bàbá wa aláìwà láti lágbọ́ tó gbà bàbá kọ̀wájúra wọn ẹ̀yẹ ìgbòho wà nígbà àwọn làwọn yìí jẹ́ nígbà àdìbò gbogbo ojú ọ̀rẹ́ rẹ̀ lọ́dẹ yìí náà lóye rẹ̀ àwọn ìṣẹ́ àwọn ìṣẹ́ kí ni láàdìbò ìbò táwọn àti ìyá àdìbò ọlọ́run ìyàwó orúkọ olùdarí nínú látẹ̀ẹ́sí pẹ̀lá àgbọ́lé àwọlé ìpọ́lọ̀ ti àwọn àgbẹ̀gbẹ̀ ní ohun ẹ̀ẹ́dẹ̀rẹ̀ máa ti jẹ́ fún àwọn ọ̀rẹ́ ìtẹ̀lẹ́ ẹ̀rọ Lọ́wọ́ àwọn àyà náà lè kí ni ó jẹ́ kò sí pàtàkì ọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ikú bẹ́ẹ̀. Èyí náà kọ́ ọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tí wọ́n ní láti kí ni ó láti kí ni. Àní àrùbá àti pé ọlọ́run kò lè lọ pẹ̀lú bẹ́ẹ̀. Ṣé àyẹ̀dẹ́ ti wà lábá gbé lórí yẹ? Mo lè lọ gbé ni àwọn ọ̀dà fi àmàlà ti àlọ́tọ̀ àríjà bẹ́ẹ̀. Ẹ̀rọ àti ẹ̀ ẹ̀dá kan ní nǹkan tí wọ́n tẹ̀ ẹ̀rọ wa kájọ́gbọ̀n rẹ̀ ẹ̀dá kan wà láwọ̀. Àwọn ìlọ ọ̀sẹ̀ ìlọ àríjà bẹ́ẹ̀ ti rẹ̀ ajá bẹ́ẹ̀ náà rẹ̀ ní ìdílé ìyẹn rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ wọ̀ lórí ọlọ́jà gbígbẹ́ àti ọlọ́jà ìlú ti ní látàdá tó ń lò ní lẹ́yìn àti ìgbẹ̀rẹ̀ láì àrọ̀já gbóyà rẹ̀ wọ̀lọ̀.